العالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ẹfún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ ń tọrọ ìfẹ́ àti ìjẹ fún àlùfáàwà àgbà olùfẹ́ wa òṣìṣẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run fún ọba nábì náà tàwárá rí rẹ̀ tàwọn sùhábà ń tọrọ ọba fún ìdí wa tàwọn ثم تاتى ولا تلقي عليه أكبر بنتي لأن لكني أرجون لأن إتمام الوفاء في خلفاء الراشدين آتي أطاع محمد بن حضري اللهم فاس الثلاثة عليك ولا القرآن الكريم ولا لا إله إلا الله خليفة عن قريلوني عثمان بن عفان رضي الله عنه gbagba àmàlù òfin ìlàfọ́tì àti fi kúfà wọn tí ó ṣe nílùú kúfà lẹ́yìn náà ìpínlẹ̀ ní basra wọn nílọ́lá ìsìlám tó wà ní iraq iran gàgbà ìwòsì ni àwọn ṣíṣe ní àwọn gómìnà ní basra كان والي بصرى أول خيبة سلطان أبو موسى الأشعري من ذاك سيدنا عثمان دي خليفة اللي قلنا إلو بصرى نيات عثمان بن عثمان بن أبي موسى الأشعري رضي الله عنه قام فيها إلى سنة تاسعة وعشرون وعشرين كده وعمل في ثنية الهجرة ثم عزله عثمان ولا بدله عبد الله بن عامر بن عريض بن ربيع بن ابي الشمس بين وابي كوري كرولوي في عبد الله بن عامر ثم قزير قريز ثم ربيع ثم عبد الشمس مرأة جندا بني أبي موسى وجند عثمان بن أبي عاص أصبحت الشعري من عمان وبحرين وأقوى صوت الصلافون أسجل أبي موسى في أسجل عثمان ومع عامر وعاصر الثقفي ومع العاصي الثقفي على طائف إنه أسجل عمان أسجل صوت البحرين وفي أهل انتقب أهل فارس لأميره عبيد الله بن معمر ني عسكوري ني أورا فارس أورا يمن أو فارس أوا نوا بر بريت لو أمير الله بن معمر أصفار إليه الله ولقوا على بابي بالسجر إن بين الله ọba kan ṣẹlẹ̀ tó ń táwọn wọ́n pàdé níbi orí ẹnu ọ̀nà ìfúnpẹ́ ní ìfúnpẹ́ قتل من معه وعظم من معه ولا سجوره يقول هو كله لما بلغ ذلك ابن عامر ابن عامر جاء قبل أن تسافر صار إليه بشيء كثير خفيف قاتلهم قتالا شديدا حتى هزمهم وابرع الجغاني جدل بها طلب المكسرون فتى إسراف أنه وطن حفظ المؤسسة والأبرع حتى براء بدرج لا قدر أهلها ففتها wọ́n lọ sí ìlú zara baghdad ọdẹ àwọn aráàlú ẹ̀rẹ́ ti di kí ìgbàrí lọ́sẹ̀bùn wọn tí wọ́n kálága owó kálága owó owó kùnà anna alu isara alu ila ọdọrẹ wọ́n wà mẹ́rin wá gbọ́ pé ìlú àmì ti fi pé àwọn ẹ̀sìn sí ìwà tẹ̀tẹ̀ wa ọlọ́jà ilé yìí kọ̀rọ̀ àti tọ̀wọ̀n òfin sáà ṣẹ́gun ìlú ẹlẹ́kẹta ṣọlọ́kàfẹ́rọ mi wùdó àhàlẹ́ à ẹ̀rẹ́ pàwọn ọ̀rìn ńlá ńlá ń tọ́ ti já ọ̀dọ́ tó tẹ̀lé lò yẹn ni wọ́n ta alùsáré wọ́n tẹ ọ́ọ̀ láyé zálò mí ní àfẹ́sẹ̀lẹ̀ ilé ìmú yẹpẹrẹ dáwọn ará fáàrìs àwọn ará ìran yẹn ní yẹpẹrẹ dọ́gbé wò tí ikú mẹ́jọ ní gbogbo ojú sí àkànkàn ọmọ ìlà sáré nítorí wọn lọ́nà ní ìṣẹ́ àdìyí ìtàkùn abdullahi bin amir yi kutila gardarjir marko far furu a cikin wafa da zarjir ba fara da fara wa ayar muluku ona da ne ukuna wa bawa ba mu kula ga yin mutu da ba ma titi wa khabar mutaraba fi kayfiyat qatlu awon ro ti ta mo je kawruju إلا أنهم اتفقوا على أنه قتل وحيدا خالدا وني أول بقبوان بقبوان فعنا هون كان تقول إن كان لم يبني عنه هنا ملك واسع شيئا gbogbo agbára tó ní pẹ̀lú ọba tó jẹ yẹn nílé nílẹ̀ tó yẹn sí láǹfààní. sọ́sọ́ kó àlà àná òkú ti dàbí ẹ́ wọ́n rẹ̀ pé inú àwọn ara rẹ̀ wọ́n pa àwọn àjẹ́mì lókùnrin lábárọ́pa ìmọ́ndà ìzáàká annaláwò kára wọ́ka fi ìdìn arab da musulmi na iná nkanu ya kóna àrẹ wọ́n pé wọ́n rẹ̀ pé kó lọ́pàá musulmi lọ́pàá ni wájẹ́ nǹkan rẹ̀ pé lókùnrin jẹ́ nǹkan tó ma jùwádìí kúkúbà wà lára wa rẹ̀ ètò mùnìmán fi dìlẹ̀ islam ìdọ̀lé ìlàwọ̀ bá lè máa sàmì nínú abẹ́ ìṣẹ́ àgbẹ̀lú gbádùn ní abẹ́ ìgbòrí islam wọ́láàkiri anna láwò báàlì ìṣẹ́fà alábẹ́lábí láàrọ̀d bẹ́ẹ̀ ni bóòlùfẹ́rẹ́dẹ̀ ìgbà kọ́lọ̀ ti kúrò ibú máa fún òkèlè kò lè dé ìgbàdà ọlọ́ọ̀bà ń bẹ mọ́fàlú mẹ́rin ọ̀kan wa sọ́dọ̀ ààbí àṣẹ wọ́sálàfíìn ó tẹ̀síwáyé pé ọdún méjì بلا بن وجبه رب بن سيدنا له خرسان الذي إن كتب أهلها بعد موت امر أنا وانا البرق ما نمع سن عمر في كايس أنا لا في إسلام أقول لك ولا في إسلام لما وصل لا آية سيد سودي وثلاثين هما بابان خرسان كان نمدي نقليد هو خرسان لقاو أهلها السلوك àwọn alóyìn wa bá gbá àwọn òfíjà àwọn fi tó lòun àṣára ilá kàhásítàn kọfí kàfàkàn laka ahluha wa qatalahum àwọn ya bàjá ta arjuma ila usmin wasu inu abu isawa wa akala ala madina tsaka ahluha so ni sun duju pẹ̀lú e muna wa pe àwọn fesu àwọn fesu وصلاهم على مئة ألف درهم وأنت أما سأولى درهم سأولى تعمل درهم ثم نظر لسبوري لينا قصة لسبوبة لسبوري وصلاه أهلها على ألف ألف درهم ورأوا يلدقوا وان مليون درهم ثم وجاء أعنف ابن كيس إلى rìsítàn lẹ́yìn náà anaf ọmọ akẹ́yìs oní àdójúkọ ìlú kazọ́pẹ́ ní rasatan súnmọ́ ilá mọ́rù kọlọ́sùlù mọ́rù gbogbo àwọn olóyún sẹ́gun nìyẹn tí wọ́n wọ̀ lóṣù pẹ̀lú dáwà wọ́n gbé oúnjẹ dáwà kan sórí fáìn àwọn bàbá gbogbo tiwa lákẹ́ àjẹmọ́ ọkùnrin min jùmọ́ olùgbòṣèrèkéènì fàázámàhùn àwọn jama ọlọ́pọ̀ nínú àwọn kúta wa ọ̀ṣẹ́ bọ́ pàdé rẹ̀ àmọ́ bọ́ lókúta jù wọn wọ́jà arpa ibn abis àtàmìmì ìlà jama ìmìnà kurs di jáwó dajjal wọ́sọ́ọ̀ wọ́wọ́ kọ́mù bukal bẹ́ẹ̀ ni arpa ọmọ hamid abis àtàmìmì ọlọ́gbà kurs ní dukọ̀nọ́tò ní jáwó dajjal wọ́sọ́ọ̀ wọ́sọ́ọ̀ wọ́wọ́ kọ́mù bukal ya bani tamim wọ́n sí àfúnwá ní ẹbí tamim tàhábù àgbàzálò yára yín gbìyànjú ìṣòwò mọ́rakùn alámàrí ọmọ ajá alámàrí ọmọ ìyànjú ìjá obi jùhó ti jihadi ìtónikùn lẹ́yìn náà ẹ̀kọ́ bí ní ara yín jà ẹ̀kọ́ ẹ̀kọ́ ara yín خروج الكتابي يسلو لكم دينكم يولو ولا تبلو يسلم لكم دياركم تمسع سجن الجهاد يجوم تركم حتى لكم أعداء وأن يبرع وجاء وتاوى فهزمهم ملوك سكريوا فكاعان في قال صلحا وصارا إلى بخ لينا عانك بلا بلتي إلو فلا قال كاني ورابل يبقوا تسلو بلا بلا نصيب بلتو فلا وأهله على أربع مئة ألف درهم ورابل بلا بلا تسلو فلوه أقوم ذكورة تاوزن درهم ثم سار إلى خوارزم كل خوارزم ولم يمكن من كتها فعاد منها اسمه kúrò láti sẹ́gun olú yẹn bá kó lu ọba ابن عامر قال أن تسعى هذه البلاد العظيمة عند الثانية بين ابن عامر ابن عامر اتبرع قبل التنوي بين الفجر وقيل له يا ما فتح الله على أحد مثل ما فتح عليك فارس الله موتي فلك أنت تقولي tó fún ní ìrànlọ́wọ́ pọ́lọ́n ti ṣe ọ̀pẹ́ nílùú faris tó ṣẹ́gun wọn báyìí وكرمان كرمان وسدان سدان ورخصان ورخصان ورخصان فلا جرى سدان كل في كل مجال أجعلنا شكرا لله على ذلك لكن ذكر الله إليه أن أخرج متعمرا لك جعلت أمرا موقفي هذا رجل ما بالأمراء من يسبون أرمي أمراء وحدا مسلم أبيع فاتحونا بسنة مرض وهروة وغير ذلك هذا السنين لا يملك من إمارة ابن عامر ببصرة ما في يباع mo sọ pé yorùbá la ka ẹ̀kọ́ wọn ti gbóni yorùbá dáwọn táyẹ̀rí pé ọwọ́ rẹ̀ àwọn mùsùlùmí ní kí àwọn abúrúdú àwọ̀ islam láàrin lẹ́yìn ọdún mẹ́ta tí ṣe na abdullahi na ahmed tó ń ṣẹ́gun lẹ́ fárẹ̀sì ni wọ́n ti sọ́tọ̀ sí ní min imara ti na ahmed bí kásìrà bẹ́lága wa na bíbélà nàbílà ala hakim bin jabla ala abdi gawa ara gẹ́rẹ́ makbola tó kọ́ ìpè arákùnrin kan lọ́dọ̀ hakim ní jabla ìjọba ilẹ̀ láwọn èrò kan àwọn ará àwọn ìròyìn kan sí ìpamọ́ wọ́n fà bí ìbára rẹ̀ wọ́n tó nímọ̀ àwọn ìròyìn kan sí ìpamọ́ wọn àwẹ́rẹ́wẹ́rẹ́ kẹf gbọ́n ẹ̀kọ́ sáwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ wà ní ó ní wa àtọ́lá bá owó bí àmì kí ní ọmọ àmì bá ń kó mọ́ gbé wá sí ìlú òmìnira wà nílùú gbọ́sọ́lá sáàlá wo mi nà ẹ̀kọ́ ìjániwọ́ ìlú òtí wá bó ṣe فكان رجل من أهل الكتاب ولا كريستيان ومنها يهود يوم الربط في السموات الإسلام أو الإسلام ويجي أقولي أبا أقولي أبا يتكلم فني أو الإسلام وفي جوارك ولا بأس شيء ولا شيء قال ما يبلغني عن ذلك الأمر وثم قم قارني كل عني كل كل كل لي بس رحمه iṣẹ́ ìṣẹ́ ìmúkúrò rẹ̀ àwọn ìmúkúrò rẹ̀ gbogbo fi ṣe dálẹ̀ kọ̀ láti ṣẹlẹ̀ ìṣẹ́kẹ̀rẹ́jà ánù àkàràjà àtà àtà kófà ọmọkùn bẹ ọmọ àti ìlú kófà lọ sí ìlú mi ọmọkùnrin ha ó tún kọ́ nílùú kófà àtà àlà àtà ìjáàz ọ̀ṣàm ọwọ́ ilẹ̀ ìjáàz ilẹ̀ bàkà mọ̀dínà ọmọ ìlà zálẹ̀ ilẹ̀ ìjáàz ilẹ̀ ìṣàm ó fi wọ́n kọ́ وكان منهما وادخل نيجي أسبس حوالة مصر لا عنده تتعامل دراج من نقول الله عتشا فيها واق بلنبه واق بلنبه ثم باب ضاء فرحا كيي السماء ثم بال وفرحا ويأي ينزم يوجد تعمل مويريه الله أكبر وكان هذا رجل هو عبد الله بن سبعان akọni fún yìí lọ́nà abdullahi bin sábà lórí gbígbọ́ ní ọdún tó kọ́ bá ìsìlámù lónìí wọ́n ibùdó sàwọ́dá àti ibùdó sàwọ́dá wọ́n yẹ ọmọ wọn náà mọ̀mẹ́ وكان يهوديا يهودي اصلا ثم اظهر اسلامه يهجمهم افهم يهجم مسلمهم مكر مسلمين مع الضمير والقضيب قالوا اديوك بروكو في يهودية واني مكارب ọ̀lọ́pọ̀ ara alfasida nígbà láwọn ìpèròrí burúkú mínà inú ẹni pé annáwó náà yàpò ìtọ́sọ pé ajab mímman lẹ́sìkò ló ìsà mọ́sẹ̀ ọ̀lọ́yẹ́sẹ̀kù bẹ̀rù lé muhammad ó bí akó ní kẹrin sílá ó ní ajab tu ìsúlẹ̀mà ìrọ̀rẹ́bíyá ọgbà gbọ́ yóò mẹ́rin wọ̀ ìsẹ́bíyá ọgbà wọ̀lẹ́sẹ̀kù bẹ̀rù lé mọ́sẹ̀ ṣe ìsà mọ́mọ́lẹ́ àwọn padà wá bọ̀dá ló yẹ kí lè ròyìn ìmọ̀ àbọ̀kọ̀ pàpẹ́ muhammadu padà wá alábọ́lá yẹ kí ló jẹun nífẹ̀ẹ́ muhammad ibùdó àbájáde muhammad bá sọ́kọ́ padà wá ilé yẹ bàá ní ìdá wọ́n máa sọ pé àjẹpìlì mọ̀ nígbà kó sí mí nígbà tí gbàgbọ́ lè ròyìn ìmọ̀ sí kí lè sí ibi tó padà wá ìlànà yẹ kí lè ròyìn muhammad bá sọ́kọ́ muhammad padà wá bí wọ́n àwọn ará òrẹ̀ nìyí وكان عايزة يبتدع كونه برجعة يقول في وسط أو يقرأ قال يقول إن علي وصي محمد شيء علي ناني وصي النبي صلى الله عليه هم ناهمي سابسا قيوه يوجه قالوا خير قصده من ولا ولي قبله حقا وما سوى جاء وقاتوا أجلك من يقين عليك wọ́n kwace wọ́n kwace ọ̀dọ́kẹ́ àwọn dánú abubakar umura kini àti usman wà ní lórí wọ́n ní sọ́rọ̀ wá dìbò alal musulmi wọ́n wá sí ọ̀rọ̀ ẹ̀fà musulmi an yẹ kó mú bí ìdá àti àkàkì ilá àlè ìgbà musulmi àmánà ìdá dáì fún pàtàkì ìtọ́ wá dìbò alal musulmi wá dìbò an yẹ kó mú kún dìde لإعادة الحق إلى عالية يجب تبسيطي الله أكبر اتبع مذهبه وكثيرا من الكاشف أعلاما وقلوب عوضات علاما علاما برؤية له وانت وانت داع ليدا ليدا ليدا الله أكبر فهذا هو ضمن أسباب ناني كله بندو كله وانت تعالى إلى أصل طاعة ثم إبيا ما إبيو في جنسل كلام سرقة الأمة كلمة التقى الإسلامية التي لا ينفوها والسيدة كل الأمة لا تعلمها إلا بالاستماع والإشهاد والبكاء درع إلا الافتقار استغراق في الإشهاد هما يكاد يكون كبرى بعض يكون فوقا لكن لا يكون على واحد àwọn ọba ọba àlùmọ ìsìlámù náà àlùmọ kan wọn ọba ilé ìparí ìjọba Usman nílùú Basra abẹ́sí ní ìṣàlù ìṣàlá. àti sọ̀pà tó tí ẹ̀ fi kílá ìlà ìlọ́lá láàánú kọ́lá pé ìgbà tó lóun gba ìsìlámù tó lóun gbọ́ lóun bá gbọ́ ní òjò ọ̀pá ni. òun lọ́wọ́ alábẹ́ òṣèlú àǹfààní ọ̀pá ìjọba ẹ̀ báyìí lápọ̀ jùlọ fìtíkẹ́ ìlú ìgbà tẹ̀lẹ̀ ní ẹgbẹ́ ti bàbá ti ní sùkúta pẹ̀lú rẹ̀ ní sùkúta wọ́n yà fọ́lọ́ pé bàbá àdá wọ̀fúdà rà á ní ilé yóò ìtọ́mà ìdí wa kò sí bí ìgbésẹ̀ burú tó yóò lè jẹ́ sùpọ̀tẹ̀ ìdí ẹwọ ìjọba ti túmọ̀ pé nígbà ti burúkú ẹwọ wá síbi náà ta tó wà lè kí tó tó náà àti wá síbi ìdíkà wọlé nù sábẹ̀ pé ṣàṣe ẹni tí mo ti ń gbà rẹ̀ títí mo ti ti dèjì náà kí ni ipò rẹ̀ ọ̀pàfẹ́ ìdàmbà bí wá sí lọ fún ọmọlé kí ni o bá ń tẹ́tẹ̀lẹ̀ mọ́mìn wọlé aká wọ́n fi manzila tó ń bẹ́ ní manzila tẹ̀ wọ́n fi manzila tó ń bẹ́ ní manzila tẹ̀ wọ́n ti tẹ̀lé mọ́mìn lókè tẹ̀ mọ́mìn yìí wọlé aká fún kí ni kìfèrè mi ní ìdíje mọ́mìn kí mo ti ṣe dìnnà kí ni kìfèrè kí kìfèrè ń bá wọ́n fi manzila tó wà ní manzila kan wà ní kìfèrè bẹ́ ní manzila tẹ̀ láàrin manzila ìsìlámù àti manzila ìfọ̀ ṣé ní àfáà wọn bá ní kí wọ́n wá ọ̀lẹ́dẹ̀ sùúrù kí n dá ibi mi wọ́n bèèrè ọ̀rùn ìdí tí lónù náà fi lálẹ̀ ní ibi tí ìdí lẹ́nu wọ́n ti lọ sí ọ̀kan náà òkú martin náà kà ti tẹ̀lé o ní sí náà ti bàmọ̀ pé ìtọ́jọ́lá wáṣìlá àná wáṣìlá ti ibi tí ó kọ́ ẹ̀mọ́ kó bá ń kọ́ pa àwọn olùdíyẹ̀ gẹ́gẹ́ òdì ẹwọ́ àníbì jẹ́ tí rẹ̀ lọ́láàrọ̀ ọ̀sẹ̀lẹ̀ gbàgbà ni ẹ̀hẹ́ abdullahi bin ọgbọ̀n bin kam sí sinod abdullahi bin ọbẹ̀yí sí sinod àwọn náà munafik náà kó wà kíkà burú kíkàlẹ̀ sẹ́yìn ní ọmọ kọ̀tọ́ pàápàá jùlọ bí ẹ̀sìn kọ̀tọ́ yà rọ̀ sọ̀rọ̀ munafik lè fi hàn ní ara o ní ọjọ́ wọn à ń kọ́ mi òun ara tó bí yà bí pé táwọn fi yarí pé muhammad kumaye ta fiye har ni ta ke ha umar abdullahi ya zo da su umar galo da bako fa umar galo da bako fa on the friday umar ta tri wutu ba ki ce ko kolon ba ya abdullah ya abdullah ne ya zo umar to àwọn tí wọ́n bá gbígbà rẹ̀ ló yàrí fún ìfún ààrẹ ó gbígbé nù gbàmí ìgbàlẹ̀ tó fún àwọn tẹ̀lẹ̀ tí ó ṣọ́dá hikima òwúrọ̀ bẹ ẹ kọlu mẹ́tìlá tí wọ́n kọlu ọ̀rọ̀ rẹ̀ dàrẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àwọn sìgáìzà rẹ̀ pẹ̀lú àbídájú bọ́ ẹ̀kọ́ tó wọn sìgáìzà rẹ̀ kó sì pàtó pẹ̀lú rẹ̀ ó yẹ kí lóyún ó yẹ yẹ yẹ yẹ yẹ ebi bínú wọn gan onígbà wọn ẹbí kò báyìí yọ sílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú nípa láti fún yẹn nìkan pẹ̀lú ọ̀rẹ́ ìbàdàn ìṣèlú ìyọ̀ sí ọ̀nà ó di dáàmà ń wọ́n wọ́n kàkà ó ti yọ sí ọ ó ní yé wa ó di rí ni sáàsì ni wa ó wá tẹ́lẹ̀ oṣù tó bá sáàsì rẹ̀ ọba ti lù ní láti kéré ọba sí rẹ̀ lọ́mí ìlú kan tó ń pe bá ìlú kò fáàrọ̀ mùnàfẹ́fẹ́ ẹgbẹ́ tó àwọn kò fèrè àtàwọn mùnàfẹ́fẹ́ ìgbà tí ìlú kò fára bí mùnàfẹ́fẹ́ wọ́n ni yára sọ́la bímà ní amálù kò fáàrọ̀ fàbí sáàsì wọ́n ti fi ìlú sẹ́yìn. ọmọ mùnàfẹ́fẹ́ ti sọ lọ́sí ìbámu ní ọjọ́ àwọn tẹ́kọ̀ọ́ àwọn tẹ́kọ̀ọ́ àwọn ọmọ sí ẹ̀jọ́ àwọn tí wọ́n fáwọn onígbà lọ́wọ́ ṣẹ́hà ní mọ̀ ìlú kọ́ díẹ̀ ẹ̀rí akọni blood ọlọ ọgbà ọgbà àtàkùn omi ní ọmọ ní ọmọ ẹbí hasan munafiki ti di wọn láì bọ́kà fún ọmọ sẹ́rẹ̀ tuntun ìgbòmọ́ akẹ́sùrà nínú nìkan nìkan àwọn ẹ̀rọ náà nìkan nílé mọ́tò nígbà tí wọ́n á jẹ́ ara wọn àkọ́kọ́ ni àbí òṣèlú tí nìkan ti gbé nígbà tí wọ́n bá ti nìkan nígbà tí wọ́n ti nà fi kún wọ́n láì nípa sọ̀rọ̀ wọ́n láì nípa sọ̀rọ̀ tí wọ́n láì nìkan ha tó ní mọ̀ á ń tẹ́lẹ̀ àwọn tó bá a lọ lọ́dọ̀ lóṣù tí ó mọ̀ wọ́n ní wọ́n wọ́n fi ní pé ìpapò ní èrò ìlú ọlọ́ọ̀bá ní ọdún sí ó ní yé jẹ́ òun kàbírù tó ti fi àmì òun gan lágbára ìgbésẹ̀ àmì òun lágbára ti ká dùn àmì òun ní máa bẹ̀ àkókò bí wọ́n wọ ikú ní yẹ sùúrùpọ̀ sùúrùpọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh